إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير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 كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيها المسلمون اتقوا الله وراقبوه واعلموا أن الله كان عليكم رقيبا أيها المؤمنون أيتها المؤمنات احمدوا الله تبارك وتعالى على توفيقه لكم على توفيقه لكم لهذا الدين على توفيقه لكم لهذا الدين الحنيف ملة أبيكم إبراهيم حنيفا وما كان من المشركين أيها المسلم اعلم أن من تمام عقل المسلم عند قرب شهر رمضان أن يستعد له أن يستعد له بأنواع الطاعات وأصناف القربات وأن يتعلم أحكامه وأن يتفقه مسائله فالصوم يا عبد الله يبدأ بإعلان الرؤية أو بإكمال عدة شعبان ولا يتم ذلك إلا من جهة رسمية دينية وبإعلان الرؤية ندخل في شهر مبارك شهر القرآن وأول ما يبدأ به في هذا الشهر الصلوات ذوات القراءة الطويلة ثم يليها أكلة السحور ثم يليها أكلة السحور طعام مبارك ثم يليه النية نية الصوم واعلم أن النية إنما تكون بالقلب لا بالقول والكلام ثم على المسلم أن يملأ ما بين سحوره وما بين إفطاره بالطاعة بالطاعات والقربات وإذا دخل المغرب يا عبد الله فليفطر المسلم ولا يتأخر في ذلك لماذا؟ لأن الإفطار طاعة وقربة والمبادرة في الطاعات ممدوحة ومحمودة وليحرص المسلم ألا يكثر من الأكل والشرب سواء عند السحور أم عند الإفطار فإنه إن أكثر في السحور أصابه الكسل ولربما فاتته الفريضة وهي صلاة الفجر ولئن أكثر في أكلة السحور مل وثقل جسمه مل وثقل جسمه عن أداء فريضة العشاء على أكمل وجه ولربما تركها ولا سيما إذا غلب عليه النوم واعلموا واعلموا رحمكم الله أن نبيكم ورسولكم صلى الله عليه وسلم نبي الرحمة فما من خير كثير كان أو قليلا كثيرا كان أو قليلا إلا ودعاكم إليه صلوات ربي وسلامه عليه حتى إن نصحه عليه الصلاة والسلام عليه الصلاة والسلام تناول مطاعمنا ومشاربنا نوعا وكما صلى الله عليه وسلم فقال ناصحا كما رواه الترمذي في جامعه وإسناده صحيح قال قال عليه الصلاة والسلام ما ملأ ابن آدم وعاء شرا من بطن بحسب ابن آدم بحسب ابن آدم أكلات يقمن صلبه فإن كان لا محالة فثلث للطعام وثلث للشراب وثلث للنفع بارك الله لي ولكم وجمعني وإياكم في دار كرامته إنه على ذلك قدير الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أتكلم الله أتي الصلاة أتي السلام فوت سوى النبي ومحمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي مسلمين ìjẹ́ ká lékún ní ìbẹ̀rù ọlọ́run ọba ní tàbí máa ṣàkíyèsí àti ọlọ́run ọba lórí wa ká máa yẹra wa wò ibi tí ọlọ́run ọba ti pa wá láti pé ṣe báyìí ká yẹra wa wò tá a bá wa ń bẹ̀ ìtọ́lọ́run ọba sọ pé má ṣe báyìí ká yẹra wa wò tá a sì ń bẹ̀ rọ́ọ̀kì bú rọ́ọ̀gbàkùnrin ẹkí ìsọlọ́wọ́n ọba yín o níbi tó ti pa ọba yín níbi tó ti kọ̀ fún yín pẹ́ sí nǹkan ọba tẹ́ ń wo nǹkan ọba kéèsì òun wò ọ̀dẹ̀ ń fi àkáǹtì gbogbo bá ti ní tẹ́ o tó bá yẹ pé rere lẹ́sí ẹ̀rí látàrí máa rí ẹ̀sùn wa bá pàdé láti bẹ́ẹ̀ ni àdéhùn ọlọ́run bá ti rí o ẹ̀yọ́ alùmọ́mínú ẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ jẹ́ ká yìn lọ́run ká máa fi ọpẹ́ fún ká sì máa ma oore tí ọlọ́run bá ti fún wa pàápàá jùlọ oore kó ti wá ní mùsùlùmí ọ̀gá orí ni agbára ọ̀rọ̀ o ìmọ̀ ọ̀rọ̀ o nìkan tó kíw tó tún di ní arẹ́rẹ́ kan tó kéwú tó tún preach tó tún ṣe bí àfá ọdẹ preach sínú ojú ọ̀nà rẹ̀ kéwú ọ̀ràn mọ́jọ́ máa nẹ́bí ọlọ́run mọ́jọ́ máa fá kọ̀ọ̀rán o ìdílé wa ní kùránì tó fi jẹ́ àwọn mọ́mìnà sí pàtàkì fún máa dúpẹ́ lórí torí tẹ́ bá wo ìtẹ́ ẹlòmí ìbò ti di mùsùlùmí bó ṣe ń ṣe islam ọlọ́kọlọkọlọ báyìí níbi ha ah, ah, níbo ni wọ́n wá gbà dé islam yóò wà máa jọ alẹ́ nu pé wọ́n dákú lọ́rọ̀ rẹ̀ wọ́n wọ́n dákú kọ́ àánú ọlọ́wọ́ báyìí. ìyẹn ti máa lẹ́lòmí tó jẹ́ sí pé gbogbo nǹkan téèyàn fi máa nàní kó lẹ́gbẹ̀ẹ́ ìlú rẹ̀ ló ti wá ìlú ẹ̀sìn ló ti wá ìdílé àwọn àfáà ló ti wá ó tún wá kí ó tún wá dàgbà sínú ẹ̀sìn ẹ̀ẹ̀kan rí yọ̀kàn ìbínú ọlọ́run tẹ̀lẹ̀ sí ni ọ ọlọ́run àwa dúpẹ́ ǹjẹ́ ká máa dúpẹ́ orí ẹ̀sìn ìwé tẹ́ bá yẹ́ fún dúpẹ́ yọ́kà máa wúrẹ̀ pé kí lórí tọ́lọ́run á ti fún un pé òtí ẹ̀jẹ́ mùsùlùmí wà láì olóyèrè yọ tó bá tún máa wá tí wọn ṣe mùsùlùmí tó jẹ́ sí pé ọlọ́run sílẹ̀ fún ọpọlọ wọn sí làkáyé wọn pé ṣùgbọ́n ọlọ́run fún wọn mọ́nà wọn á máa kọjá lè rí pé àá ẹ̀sìn yìí ọjà púpọ̀ ẹ̀sìn yìí ọjà púpọ̀ wọn á máa kọjá lè rí ẹ̀yin náà wá jọ yìí ó ilé ìkọ́mọ́ ọ ó ní nǹkan dá ó tún lọ́ọ̀jọ́ rẹ̀ ó yẹ kí ẹ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wo náà ni àti ọlọ́run pé ìwò ní mọ̀lẹ́gbẹ̀ ìwọ́tọ̀ wá mọ̀nà ibi tí ọlọ́run ọba jẹ́ ti ń ti iṣẹ́ ìyanu ẹ̀ lákòókò tá a wà ní ọ̀pọ̀ ẹ̀rẹ́ lómi báyìí tẹ́ bá wá díẹ̀ wá díẹ̀ bó ló ti wá gbàgbọ́ yé ìṣẹ̀rí àbáyé tí wọ́n náà wá lẹ́gbẹ̀ẹ́ ti súnà nẹ́bìlá tẹ́ kai ka ìdílé bàbá rẹ̀ bàbá grandpa rẹ̀ grand grand grand grand lọ sókè bí àwọn ẹni búrẹ́ máa gbọ́ mẹ́tì ìtẹ́lẹ̀ ti sàn. ìbá tó bọ́ sí ìdílé ìyá rẹ̀ náà bẹ́ẹ̀ náà lọ máa tó fún wájú báyìí wọ́kọ̀ ọlọ́run ọba ló fi ẹ̀yin mùsùlùmí mọ́nà wa létí ẹjọ́ ká máa dúpẹ́ orí tá a wà ń bẹ̀rẹ̀ torí a ò mọ iye wàlá tá a bá mọ iye rẹ̀ ní àní banújẹ́ fún nǹkan ayé táwọn wá tó tẹ̀wá lọ. yín làwọn sàhábà nẹ́bí mọ̀ wọ́n bí ọba àhùdà àrà àná wọ́n sáyé wọn ò ẹlòmíì nínú wọn aṣọ méjì lórí láyé nínú àwọn sàhábà nẹ́bí wọ́n bí ọba àná aṣọ méjì ẹni bẹ́ẹ̀ ni wọn aṣọ kan lórí. ṣùgbọ́n ní ẹ̀ta ń dùn ní pé yẹ mọ wáyé rí ẹni tí ò sí ìsìlámù wàlá ìwọ̀ wáyé rí ẹni tó ṣe Islam bọ́ọ̀bà ní kankan náà gbèsè ayé ju aṣọ kan lọ ọwọ́ ayò lè jẹ wọ torí ìwọ lọ wá sí tọ́lọ̀ ń pa wá sí torí pé ọlọ́run tó dá wa ó ní tó gbé tó gbà lórí pẹ̀lú wa ló ní àwa sí oníwà máa ń pa lọ́kọ̀ọ́ jí ní àwọn ẹ̀yìn ìlà ìyá àwọn pọ́pù tí ọlọ́run ló yí wa ọ̀láyì ọlọ́run ní pọ́pù subhanahu wa ta'ala àwọn ẹ̀rẹ́ ènìyàn ní agbọ́dọ̀ sí nǹkan láì nítumọ̀ èèyàn kọ́lé ní ìsọ́ní kílọ̀ nǹkan ọtí mọ́ kankan náà èèyàn ni ẹ̀ azụ sọ pé orí ẹ̀ báwo ló ti lè máa ọmọ ti ṣe a wà sọ pé ọba tó dá wa yóò wá sí nǹkan kan wà ní ní aim and objective lórí nǹkan kò o àfojúsùn ọlọ́run lórí wa èròǹgbà ọlọ́run lórí wa tó fi dá wa ó ti kéde náà ó ní mọ̀kẹ́kẹ́ wá sí tọba ní alẹ́ ìtumọ̀ pé bá kẹ́ẹ̀ wá sí yìí gbogbo nǹkan ikú tá tààbá rí pé alhamdulillah tààbá rí pé torí pé ọ̀ràn ẹ̀yìn tọ́lọ̀ ní ọwá àti láyé gan islam tó bá ti ní ìṣẹ́ ti dà ọ̀rọ̀ ẹ̀yìn mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ̀dí afúnni ọpẹ́ wò a máa dúpẹ́ fọ́lọ́ ọ̀bà lórí ipò tí wá ní mùsùlùmí torí ẹ̀sìn yìí òun náà ẹ̀sìn táwọn òdílé wò gbogbo àwọn kan tó bá islam máa àwọn tó mú lọ́wọ́ ni wọ́n mú ẹni tí ó mú nǹkan délé náà lẹ́nu tó kú sínú Islam òun náà lẹ́nu tó sí Islam tó fi kúrò láyé tọ́lọ̀ fi pàwọ́ láti gbé ẹ̀ gbọ́dọ̀ kúrò láyé kẹ wá sọ pé mo kúrò ní Islam tó wá kú lórí ẹ̀sìn mìíràn ọ̀wá yẹrẹ ni ẹ̀wọ̀ wà lẹ́sẹ̀ mùsùlùmí ilẹ̀ wà á ń tún mùsùlùmí ẹ̀yin mọ́mìnì lọ́kùnrin àti lóbìnrin tí nǹkan ńlá bá súnmọ́ wa àpalẹ̀ ẹ̀ máa dì nǹkan ńlá súnmọ́ wa ọ̀sán súnmọ́ wa dé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ abẹ́ ọlọ́run ọba bó ṣe súnmọ́ wa kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yìí jẹ́ àjọ pàdé pẹ̀lú ìdùnnú àtàyà ká pàdé pẹ̀lú imán ká pẹ̀lú pẹ̀lú kitab ká pàdé pẹ̀lú àlàáfíà dáàbò ṣe ìjọsìn náà ká sì pàdé pẹ̀lú bẹ̀rù ọlọ́run ọba òun náà ní ààrẹ Ramadan tí òjò bá ń kù tí ètùmọ́ bá ń tẹ́ gbogbo ẹni tí ò lómi ńlé yọ máa kó àwọn bọ́kẹ́tì bọ́ọ̀dà Agbe. yọ máa fáìlì àdá àgbé àlọ́pàá lọ́la a máa múra sílẹ̀ fún nǹkan ayé rọ́mọ ọlọ́run súnmọ́ wa kí ni múra sílẹ̀ rẹ̀ yọra àdáwọ̀ ǹjẹ́ ló ti ẹ̀rọ lóṣù látàárọ̀ ìjà ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ mẹ́la jẹ́ mẹ́rin ọjọ́ márùn kí mùsùlùmí gángan o mùsùlùmí tó bá dúró dáadáa yọ́ máa retí nǹkan tó dáa pàápàá jùlọ nígbà tí súnmọ́ ọlọ́run bá ti ṣe ìjọsìn naam a máa pèpè àkálẹ̀ bí ó tó Ramadan pẹ̀lú pé ká máa kápọ̀ra wa ní program ẹlùmí ọmọ tí ó ṣe ìrànlọ́run ọ̀rọ̀ báyìí this normal day normal mind náà lọ́kà fún títí ńlá ayé wọn náà lọ́fẹ́ lù ah ó ti ṣèlè ọmọ yìí ìgbà kúrè lé lẹ́nu àwọn jẹ́pà ní kúrè àwọn òní àwálá ní kúrè ìgbà kúrè ní sọ̀rọ̀ náà kí ni plan yẹ́lò ní dáyàrí kan tó kọ́ dáyàrí business subhanallah ramadan ọba business ọ george kí lọ fẹ́ sínú àwẹ̀ kí mo fẹ́ máa george mẹ́ ẹ̀ka kí mo ká gbá àwẹ̀ ká sì fi ṣàrẹ̀ ká jẹ ah, ọmọ tó ń tẹ̀ kí kò yà plan rẹ síbẹ̀ kí ni màá máa special kìí sí nǹkan bá bọ̀ lọ́pàá wọn wọn lọ́nà padà ó fúnra rẹ ní special time fi tọ́mà ẹ jẹ́ ká múra sílẹ̀ pẹ̀lú onírànà àjọsìn táàfin pàdé oṣù ọ̀nà bá ẹgẹ́ bí àwọn àmẹ́jọ ọlọ́run ti múra lẹ̀ ẹgẹ́ bí àwọn sọ̀hábẹ́ ìjẹ́bí ti múra lẹ̀ ẹgẹ́ bí àwọn sẹ́lẹ̀kù ti máa múra lẹ̀ náà ẹ̀rẹ́ mùsùlùmí lọ́wọ́ àti oṣù tí ń bọ̀ yìí táàrin iṣẹ́ yìí bí ẹni tí ń wá òjò àbí àgbẹ̀ bí tí ń múra láti pọn omi tójò bá ń kù bẹ́ẹ̀ lọ yẹ kí wò múra jù bẹ́ẹ̀ lọ òjò ń kù báyìí èsì máa ń tẹ́ ní sámà para para rọ́màbà rọ́màbà rọ́màbà kí ni múra jù bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ká wò bí oṣù bá ti lé tọ́ba ti wọlé àmà àmà pé oṣù wọlé ẹ̀jẹ̀ ká sọ díẹ̀ pa ní sọ́mà nǹkan tá a náà bí oṣù bá a ma àmà máa fi oṣù ọmọ àbánu wọlé tàbí kájọ sí pé tí wọ́n bá ka oṣù ṣàbánu tó tẹ́sí àmà máa fi oṣù ọmọ àbánu oṣù wọlé bi bi ma fi oṣù wọlé òun náà ni salatu kìíyàn ilẹ̀ òun náà ni ká kí ìrun alẹ́ táwọn àwọn àfáà ni wọ́n pè ní tààrọ̀ wíyé ànábì òkú bẹ́ẹ̀ sọ̀lọ̀ lọ́rọ̀ wà ní ìwà ìwọ̀n alẹ́ láwọn ń kí násílà lóru táwọn Yorùbá ń pè ní ásámú ìta àti bẹ́ẹ̀ àwọn tí ní sọ́kọ́nà yẹn ni fún ọ oríṣiríṣi sí ìdájọ́ rẹ̀ mọ́ sọ fún ẹ àwọn ìta àfi máa mọ̀ pé ìta àkọ́kọ́ sí i tààrọ̀ wíyé iná ìyẹn fẹ́ni tọ́lọ́mùbá ní ọ́fíìsì mọ̀ pé ààwẹ̀ ń bẹ́ńjọ́

ka kini jamaa ọlọ́lá ju káàkiri ládàkì Sun súnà nàbì sallallahu alaihi wasallam jamaa awon ẹ̀sìn káwọn àtẹ̀jẹ́ sí pé ẹlẹ́ga méjì ní ṣùgbọ́n kan lọ́lá ju fásitì sọ̀láàtù d'a kini jamaa jamaa a jamaa kálọ̀kì lẹ́yìn lẹ́yìn apè ní sọ́látù zawato kìrá àti tọ́wìlà irun kìyàmù lẹ́yìn káàpè ní tarawíṣì àti ugun bẹ́ẹ̀ àfààní àmáfà àgùn ni ìdìgbà máa kí ní àpò iná kẹta ọ̀tọ̀ àbí àlámúná sọ́rọ̀ àlákà kọ́dà kí ṣe kí

ọ̀pá kọ̀ọ̀kan ọmọ aka péjì mẹ́ta àti péjì mẹ́rin mẹ́ òṣèlú fún wọ́n bá wọ́n mọ̀ pé áá ah, ah, alhamdulillah mo gbádùn ẹ̀ mí ẹ̀ bá jẹ nǹkan tó bá gbádùn ẹ̀ yọ ọmọ fún gbádùn ẹ̀ ẹ̀yin ò ti jọ́ ti débi gbégbé ẹ̀sọ́ fún mo gbádùn ẹ̀ rí rí ẹlùmí ò tí ẹ̀mọ̀ tó máa jọ́sìn pé kásá ti náà ní kápò bẹ́ẹ̀ subhanallah ìjọsìn ní ìgbádùn tó dùn tó jẹ náà nìyẹn fẹ́ńtọ́ bá mọ̀ tó mọ̀ lọ sí káwa níbi tó ti kí dáadáa bọ́ọ̀bà wá rí mọ́ lọ ọ̀tọ̀ gbá lẹ́sẹ̀ o mọ́ sì lọ pàbọ́ọ̀lẹ̀ lọ ní ẹ̀ lọ kí bí ẹ̀sẹ̀ ní òkì aṣọ fún apẹ́ alẹ́ kí nlé tòmọ́ká tí màtá sí lọ́la ìgbà kí nlé lọ́ta bàbá tó màtá sí fẹ́ kí tó sí wáyé ìkìkú kì òun náà ní àmàlẹ́ pípa abẹ́jẹ sàárì bíbọ ọjẹ sàárì súnà nínú ní oúnjẹ àlùbáríkà náà bí kò ṣe sọlọ bá àwọn àlejò wà sàárì mọ wàá rò pé sàárì dandan oúnjẹ ó lè jẹ bí kíìsì lásà tó mi sálẹ̀ ní ìyàwó ọ̀fẹ́ jẹ sàárì ọgbà ládà àlùbáríkà náà ń jẹ nù oúnjẹ oúnjẹ àlùbáríkà ọlọ́mọ àlùbáríkà ti lé ànábìlọ́sọ̀rọ̀ sàárì yìí ẹlòmíràn tó máa ń differentiate láàrin sàárì àkọ́kọ́ ẹ̀rí àwa sàbí òbá nǹkan ti wá pọ̀ wọ́lá nǹkan tí ń ti wáyé wá ń kú bá wa nínú ìjọ a tún ní sàárì àkọ́kọ́ bí a ti máa jẹ́ lọ́dọ̀ àwọn míì yọ́ da ẹlẹ́ẹ̀kejì náà lè da ẹlẹ́ẹ̀kẹta náà lè da wọ́n lẹ́lẹ́kẹrin báyìí yọ́ máa jó lọlẹ̀ díẹ̀díẹ̀ àkílódé subhanallah ẹlòmíì ó pín kaba ẹnu gbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ sàárì àkọ́kọ́ àti ẹtí wàá rí gáàsì bẹ̀rẹ̀ sàárì báyìí ah, ah. èyí á tún máa ṣe sàárì àkọ́kọ́ lọ́tọ̀ kọsọtọ bẹ́ẹ̀ mùsùlùmí ọlá ìsìláàmù yìí bí bá ti ń pè lọ àwa la fi afẹ́fẹ́ yẹyẹ kwẹsìn tó fi yin wa lára ee ah, ọba níbi kíjì ọjẹ ọmọ méjì ìwọ ló rò fáwọn ìdíwọ rò fáwọn yàtọ̀ sí ní kan lọ́jọ́ bóyá ládàá rẹ pọ̀ jẹ́ tó jẹ tọ́kì kankan lọ torí pé owó owó èrú ló fi jẹ tọ́kì tẹ̀tọ̀ yìí ẹ̀rọ kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ kò sí àgbàlá àárín tààrí kankan ní oṣù rí à ibi ara ah, sàdé àkọ́kọ́ lọ́rọ̀ náà á ẹ̀sìn ẹ̀pọ̀ wà láì kò sí àgbàlá yìí sàwáhùn gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ dé òpin èyí tí láwọn ń pọ̀kan lé jù kan yóò ti bẹ́ẹ̀ máa ti bí àga máa lọ́sà àbàtọ́ra torí máa wọn sálàbò fi ààlà sí sàárì kan lọ́tọ̀ sí sàárì kejì ìgbà sàrẹ̀ ah, àkọ́kọ́ sàrẹ̀ ẹlẹ́kejì ó

na ọ̀ndà nìyàn tó yẹ ẹlẹ́bùn ẹ̀wọ̀ nǹkan ẹwà ìgbàgbọ́ yẹ tẹ̀rẹ́ à sàárì jẹjẹ fúnra ara ẹ̀tọ́ ń jẹ ìyọ́lá nìyàn ti ẹ̀gà wọn wà máa níyàn rẹ̀ àníyàn sàárì ní pé ọ̀fẹ́ fún ọfẹ́ jẹ sàárì tó bá ti gbé máa bọ́bá ti wù ẹyin tọ́bá ti dàníyàn sàárì tọ́ dàníyàn àwẹ̀ ńgbà fọ́n fẹ́ jẹ sàárì kò sí wàhálà lẹ́yìn bọ́bá jẹ sàárì tán láníyàn àwẹ̀ rẹ̀ náà níbi àníyàn yìí àdánwò kọlu àwa áfíríkà púpọ̀ ńbẹ̀ débi wípé àfáà ní nǹkan tí ń jẹ́ àfáà ní kó ṣèwé àníyàn jáde ó ṣèwé àníyàn tí ń jẹ́ àfáà gan ni ah, ìwé àníyàn àfáà làgbájá ah, ó kún kẹ́kẹ́kẹ́ ni ah, bẹ́ẹ̀ sì ni ó kún lóòótọ́ mo ráwọn kan báwọn ọ̀tọ̀lá níyàn tó fi bẹ̀rẹ̀ àdùwàlà ọ̀tọ̀lá níyàn tó fi wọ ẹwọ́ rẹ ọ̀tọ̀lá níyàn tó fi yọ ẹnu rẹ ọ̀tọ̀lá níyàn tó fi sin imú rẹ wọ́n kọ́ bẹ̀ ni ọmọ pé nàwa ìtù fún kọ̀ọ̀kan ẹ̀dá fún irú irú àdánwò wo lélẹ́ yìí ká yọ̀wà sàdùwàlà mọ́ ọfẹ́ pa orí rẹ ọ̀tọ̀lá níyàn rẹ wọ́n ní ìwé àníyàn lágbájọ́ fún kẹ́kẹ́kẹ́ ẹ̀rọ ọmọ ìgbé àdánwò ní owó ẹ̀yẹ̀ máa jáníyàn àwọn ẹgbẹ́ àníyàn àníyàn ẹnìkan ọ̀rẹ́ mi kan jáníyàn àníyàn ó lè jáníyàn ṣùgbọ́n tí tíra àníyàn ń bẹ kò sí tíra àníyàn àdíjà àníyàn tó gbé gbogbo ẹ̀ ìdínàmọ̀lẹ̀ àmọ́ẹ́lì bìnnì anábì ní àníyàn ti wọnú tẹ́lọ̀ ìtumẹ̀ ẹ ò lè ya àníyàn lọ́tọ̀ pé àníyàn rẹ̀ iṣẹ́ nì nínú ṣẹ̀rẹ́ àjẹ́lùwà Muhammad sọ́lọ́wà àníyàn máa wọnú tẹ́lì wọ́n jọ lọ papọ̀ ni ẹ̀kí ara wá ẹ̀sán ń dà ní àwọn ti dà ní ajẹ́pá nìyẹn wà lọ́tọ̀ ni ìṣẹ́ náà wá wà ní ọ̀tọ̀ ìtumọ̀ inú nàbà àmàlú bìlì àníyàn ti wọ inú iṣẹ́ náà ti wọnú àníyàn ẹ̀yìn tí ìdí fẹ́ntì dà méjèèjì àádà ní ẹ̀mọ́ afẹ́ gbà wẹ̀ nínú ọkàn wa jákùn bọ́ kò sí nàwa ìtù nù sẹ̀rí àtọ́nà náà nàbà Muhammad sọ̀rọ̀ nàwa ìtù kankan o lè rí àdéhùn kankan o lè rí asáàrù kankan tọ́tọ̀ pé kìíní kan ń jẹ́ nàwáyìtù àbí nàwáyìná nàwáyìtù làwọn rí àìrí nàwáyìná àbí àbí nàwáyìtà nàwáyìtù nàwáyìtù làwọn rí kò sí nàwáyìtù ní ṣẹ̀rẹ̀ àtọ́nàbọ̀n tí a rí gbá àníyàn wá tẹ́lẹ̀ ìfọ́kálífàjìrì ò tó wọlé àníyàn ọkàn wa bá fẹ́ gbá ọ̀ a rí kọ́ tẹ́lẹ̀ kí àlìfàjìrì ò tó wọlé àtúnrà tí a fún máa bá lè wọlé mọ́ wa lọ́wọ́ táàdà ní ọ̀lọ́kan wa bá fẹ́ gbà àwọn Ramadan ẹlọ́mọ̀ bá láàrọ̀ ọjọ́ náà mo sọ fún alẹ́ kan pé iṣẹ́ wọn náà àníyàn àníyàn náà wọnú iṣẹ́ bí kan bá ti já ìkókú ló ti kẹ́yìn yọ jà mọ́ mùsùlùmí tọ́ba máa ń tí ń lẹ́yìn ìgbà tọ́ba tó sì kí yọ́ máa retí pé òun bẹ̀rẹ̀ àwọ̀ ọgbọ́dọ̀ kí á bù dáadáa láàrin àníyàn àwẹ̀ àti píparí àníyàn àwẹ̀ ọjọ́ náà ká kí á bù dáadáa láti jẹ́ sí pé aláfojú fi kó jẹ́ kí táǹkì rẹ̀ ó kún ti jẹ́ sàárì náà bá ti wọlé títí tí ó fi di magrin nípasẹ̀ èrè rẹ̀ pọ̀ wọn náà yẹra rẹ̀ ọkọ̀ ojú ẹ̀yìn pé mo fẹ́ sínú o mo máa sáré sínú àkáǹtì ara rẹ̀ àkáǹtì ara rẹ̀ kí n mo ti kòrò pé ah, mo ti ṣe mo ti lónìí ní ṣùgbọ́n ìgbàgbà yà á gbé wá abẹ́sìn náà àwọn igbó mi pọ̀ ọ̀ sàkáàtì ara rẹ̀ pé kí ni mo ṣe látàárọ̀ títí di bàbá rẹ̀ ó yẹ kí ọmọ pákókó ni àkókò tá a gbọ́dọ̀ kó ìjọsìn síbẹ̀ náà tí mọ́gírí bá wọlé kí mùsùlùmí ọ̀yà tètè sínú mọ́júlé títí nà rẹ̀ wọ̀ mọ́tò pé bàbá kí wọn sáré tòsí o tún ti ń ju ládàánù mọ́ rẹ̀ lọ́wọ́ nù àwọn bàbá kí wọn sáré tòsí náà rí sínú ní a bá ti pè wọn mọ́tírì káti gbìyànjú káti ti sínú yìí ẹlẹ́fẹ́ máa wò fún ìdílé dáa fún rọ́ọ̀sì sínú ayé rọ́ọ̀sì àmọ́ yàrá sínú torí pé ìsinú gangan fúnra rẹ̀ ìjọsìn gbogbo wa náà sì máa pé nǹkan pè ní ìjọsìn ayé ìdílé rẹ̀ torí ẹni náà mọ̀ pé àìbó oúnjẹ ni káàkà jẹ́ ni fún ẹjẹ́ àtọ́dẹ̀ ẹ̀yẹ mọ́tírì nù oúnjẹ tó ọbẹ̀ ti sínú yẹn lọ́mọ àbúrò tó súnmọ́ lọ́nà ìjọsìn nígbà tí ìrìn ẹ̀nà bílà iná ẹ̀ lè túnú dáa fi tẹnu wa lásàkókò tàkọ́kọ́ jẹ ìyẹn ló fi jáde pé kájètè ké ni torí pé ìjọsìn gbogbo jáwá ń pè ní ìjọsìn kájètè ké òun náà ní sẹ̀ríà sọ́lọ̀ nǹkan náà lọ́dọ̀ wà lọ́sàmù sọ́lọ̀ wà wà lórí wọ́sàmù ìrẹ́ mùsùlùmí dábàá ní àtìmú sáà ní àjẹta àkíyèsí ó kò bá ìrun ìṣá ìrẹ̀wò pàápàá jùlọ tó bá jẹ tààrí rẹ́rẹ́rẹ́ a àti lọ́mọ ni wá ní a káwá ṣèjọ́ káwá ṣèjọ́ kẹta bá wa sallallahu alaihi wa sallam níbi ìtinú òun náà ló ń jẹ díẹ̀ súnà wa Muhammad sallallahu alaihi wa sallam níbi tààrí òun náà ló ń jẹ níwọ̀n wàláhì ọ̀kẹ́jú wọ́n náà bá fẹ́ yẹ̀wò yẹ̀wò ọba bẹ́ẹ̀ kọjá súnà lẹ́nu tó bá fẹ́ sínú wọ́n sínú níwọ̀n bá ó rí bí àlàáfíà ló ti pé inú wọ́n bá jẹ́ tààrí jẹ́ tààrí níwọ̀n bá ó rí bí àrùn ní fò torí kí wọ́n ní jẹkújẹ tó jẹ gbogbo ẹ̀ tí ò lè tààrí wọ́n náà má bá méjì lọ́lọ́ fásitì méjì báyìí kò sí nǹkan kan mọ́tò ọba jẹ níwọ̀n ìwọ̀n bá wọn tó fi máa gbé ẹ̀yìn rẹ̀ nìkan àti náà ní ànábì júwe fún wa nínú àdéhùn tí máa ń wà sí mẹ́tì gbà wọ́n fi ẹ̀rọ àwọn ọmọọta aláàánú wọ́n rà fún ọ̀rọ̀ wa. ànábì ní kéré ìkéde ẹ̀yìn mùsùlùmí kì í sọ̀rọ̀ àwọn ẹnìkan gbogbo gbèjà ayé ní ẹtí máa fi. ànábì ní mọ́nàmọ́lá abúlé ayájọ́mọ́ wẹ̀ á máa máa rọ kú máa jẹ́ aburú fẹ́ríyàn tó tó kéèyàn ọ̀rọ̀ ikọ̀ rẹ̀ fún ọ̀rọ̀ kó kún bámbám wọn lá àrẹ́bìnrin òun òrìrì láyé sọ́dọ̀ bá àwọn àrẹ́bí wọn sá ẹni pé àwọn ọ̀rọ̀ omi inú gù arọ́kùn àwọn jẹ́ máa ń sọ ipò ń bàbá ní àrọ́kùn lè po ìbò àbí ẹ̀yìn káwọn èyí lè bá àlọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà nítorí ọba gbé mọ́tò ẹ̀ka lọ sí ti kíní wọ́n bọ̀ fi táǹkì pa wọ́n lè fìlè pa òkú gbélé òkú tó wà láǹdẹ̀ máa fìlè gbogbo tó wá fẹ́ fìlè pa ṣùgbọ́n ikùn rẹ̀ ìyá náà lè ní ọ̀hún òrí ẹni tó fìlè kankan láyé tábùrú rẹ kọjá tí yóò fún ìgbà pàá fún bámbá ànílè ní tọ́lá fún wa sọ́dọ̀ ọ̀la ọ̀la ní ìgbà wọn náà yẹ̀wò sọ́nà bí àwọn àjẹlé àjẹlé tó jẹ́ ìyẹn ó tó ká ìtàn bọ́ padà ànílè ní tọ́lá fún wa wọ́n wá ní bò láti máa wá jẹun ànílè wá ní bí hásìlè mi ní ààrẹ ó kú náà níta jẹun níwọ̀n ó tó fọ́ ma jẹun níwọ̀n mùsùlùmí o tó o bá ti jẹun níwọ̀n ọ̀fọ́dọ̀ ànábà Muhammad ni sọ̀rọ̀ wà àwọn dọ́kítà ayé náà ní ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ń sèèyàn ọ̀nbẹ nínú àjẹyó níbi ká jẹun yóò àwọn yóò rẹ lónìí mímí tẹ́ fọ́ máa mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọba ni àwọn ọmọ pé bó ṣe ń dààmú mímí rẹ náà yọ máa wíìkì náà kankan bọ́dì ara máa oúnjẹ níwọ̀n ah, àwọn ọmọ wa tẹ́ ń fi kúrò àwọn fúnṣẹ́ sọ́lá ẹnì kan wá kọ́pílẹ̀ pé àwọn oúnjẹ àwọn kéré mú ní kọ́ máa náà lọ́dà tún nà gan ni ayé jẹun rẹrẹrẹ ò ní ríkẹ́ wá nínú ẹ̀kọ́ tá a kọ́ ni pé tí wọ́n bá yí ó púpọ̀ ọba fẹ́ há ẹ̀kọ́ ọfẹ́ gbàgbọ́ yìí nìkan òní ọ̀dà sàǹdẹ̀ dáadáa torí pọ̀ ọ̀bá láàmì wọ́n jẹ níwọ̀n gbogbo ọmọ tó bá fẹ́ ṣe ìdáhùn ẹ má jọ níwọ̀nba níwọ̀nba níwọ̀nba ẹ̀ gbára ló fi yẹ làkàyẹ ló fi yẹ yóò lè gba nǹkan tó tẹ̀fẹ́ kó rẹ̀ náà màá náà wá ní sallallahu alaihi wa sallam tá a bá tẹ̀ wá rẹ̀ ní tó jẹ́ sí pé ọ̀kàjú àná tẹ̀sí wọ́n ní ká máa jẹ níwọ̀n lẹ́nu tọ́ba jẹ níwọ̀n òkèlè mẹ́ta òkèlè mẹ́wàá òkèlè méje ó ti tó rẹ̀ kọ́ máa bó òkèlè kọ́ pé mélòó ló ti ẹ̀ fi rò pé à èmi ò ti ẹ̀ máa yẹ ẹ̀ máa wò <laughs> àrẹ́bí ní sallallahu alaihi wa sallam ó ní ẹmọ́ ẹjì òkèlè níwọ̀nba ẹjẹ́ tábàwá rí nínú yín tẹ́jẹ́ sí pé ọ̀kàndú àrùn oúnjẹ nítú òun mọ́ ẹ̀ sábì lẹ́fù méjì àná ni mo àmọ̀ lẹ́fù àkọ́kọ́ òun náà lè lọ́dà bó ọ̀rọ̀ wájọ́ kàndú àrùn oúnjẹ bó ti máa tìlà lọ́dà ó ní fàyínká ẹ̀rá mahálàtà tọ́bajẹ́

tó bá yẹ kó bá bò sùn wọn sí ní ìsinmi pé kílò báyìí báyìí lẹ gbọ́dọ̀ jẹ ẹlòmíì ọsọ pé à ah, tó bá yẹ pé délé nǹkan ni màá kú òní ìgbà àmọ́ torí ilé wọn torí pé kò àyìn jáwé ọ̀dẹ rẹ àwọn ẹbí ni ẹpin ikun yín sí mẹ́ta sọlọ bá àwọn àlejò oníkùn lánàá ó kù tiẹ̀ sí mẹ́ta náà oníkùn kékeré náà ó kù tiẹ̀ sí mẹ́ta náà àwọn ẹbí ni dá sí mẹ́ta mú ìdá kan náà dá mẹ́ta kùnrin yìí kó o fi jẹun jẹun síbẹ̀ èrò fẹ́ ìkankan náà wájú ẹ̀ lérò ló pé mo ti ẹ̀ jẹun jọ kan mo wá ń fojú pín nǹkan mi pé àgbà tó ti dé làtà bó ti yẹ ká ti nìyẹn o àlẹ́ lọ́kọ́ abẹ́ sọ̀rọ̀ àwọn àwọn àbá ńlá ńlá tó lè mọ̀ àtàwọn tá a ka ìtàn wọn àtàwọn tá a bá láyé wọn ìjẹun púpọ̀ àwọn mùsùlùmí àná wọn ìjẹun púpọ̀ níwọ̀n bá wà ní arábìnrin pé bá ayọ̀ wọn ìka jẹun

arábìnrin ẹ mú mi ìdákanú ìdámẹ́ta ọ̀kan nígbà kan ẹwà rẹ̀ ìdákẹta kúkú lára rẹ̀ ìwọ ọ̀kan jù àbúrẹ́ fídíò ò lè kíkọ́ ọmọ jẹ́ yó wọ́n ní ìdákẹta yẹn lè náfà sí ìdí kọ̀ọ̀mà fi mí kọ̀ọ̀mà fi mí kọ̀ọ̀mà fi mí torí pé ikùn la fi mí jàmá tá a bá mí ìfún wa yẹn papó àti tá a bá mí níta yọ fẹ̀ tó ń jẹ́ bá ti kún sẹ́kù ní ilé papó tí ọ̀ ànábì lọ́kọ́ lẹ́yìn fún wa sọ́lọ́lọ́ àwọn nínú àwẹ̀ abùkátà ti kìíní ìlú ìta àwẹ̀ lọ láti máa ń sọ fún gbogbo mùsùlùmí wípé oṣù ramadan kì ṣoṣù mọ fẹ́ jẹun ìyàwó àyà ọlọ́jà náà fi ya wèrè máa lọ́wọ́ táà ramadan ti dé o ata ti wọ́n o ramadan ti dé o àlùbọ́sà ti wọ́n o ráàjì ti wọ́n o ẹ̀yin náà wọn ọjọ́ wọn ẹ̀yin ẹ má nǹkan i oṣù làálàkún tàtàkùn kí ti làálàkún tàkùlù ọlọ́wọ́ fẹ́ pé aha ẹgbà ọlọ́run lọ́run kẹ́lẹ̀ bá jẹ́ dáadáa làálàkún tàtàkùn kẹ́lẹ̀ bá ilé fún níbẹ̀rù ọlọ́run ọlọ́run bá kọ́sà lè fún bẹ̀rù ọlọ́run ọlọ́run kọ̀ọ̀kan wa ọmọ bá náà ti súnmọ́ wa ọlọ́run bá kó sí ọlọ́run fún wa ògùn tá a ti gbà ní ìbẹ̀rù ìwà síbẹ̀ pé ká sí ọlọ́run ọba yóò ṣe fún wa oṣù náà oṣù àánú ni ọlọ́run bá kọjá kọjá kára àánú rẹ̀ gbà oṣù kẹni kọjá kárí kẹ rẹ̀ gbà oṣù ìbùkún ni ọlọ́run bá kó fẹ́ ọ̀hán ní ìbùkún rẹ̀ à ń bẹ lọ́wọ́n bá gbogbo àwọn tí wọn lálàáfíà ọlọ́run bá fún lálàáfíà gbogbo àwọn tó lọ́n mọ̀ lálàáfíà ọlọ́run bá dà gbogbo àwọn tẹ́sí wọn dúró dáadáa ọlọ́mọdé tí wọ́n rú ìgbà lẹ́yìn gbogbo àwọn tó kù díẹ̀ ká ń bẹ lọ́wọ́ fún ọlọ́ba ayé àwọn náà padà àwọn kìtìrì tó wà níta ọlọ́ba àwọn náà padà sínú ojú ọ̀nà ìsìlámù wọlọ́ba tó ń gba àdúrà ọ̀rọ̀ ìlú àwọn àkọsílẹ̀ àwọn àyàn fẹ́ẹ́